Ẹ káàbọ̀ padà, nínú fídíò yìí wọ́n máa ṣàlàyé sum of GP to infinity àròpọ̀ àwọn sequence tó jẹ́ GP dé infinity. Kí n tó tẹ̀síwájú, kí là ń pè ní infinity? Infinity ni àwọn n tí ò lópin so nọ́ḿbà tó jẹ́ pé ó ju gbogbo nọ́ḿbà tó tóbi lọ òhun náà ni infinity gẹ́gẹ́ bí àpẹẹrẹ ó di set of natural number rẹ tá ń pè ní one two three ó rí i pé tó bá wò dáadáa o ò lè kà á tán kó mọ kà á di ọgọ́rùn-ún ọdún ó sì mọ kà á lọ ni òhun ni à ń pè ní kíni infinity. Ǹjẹ́ tí eléyìí bá yé wa bó la ṣe lè ṣe ìròpọ̀ rẹ̀ eléyìí kò le rárá òhun náà ni màá dẹ̀ ṣì mọ ṣàlàyé. Nínú fídíò tó kọjá mo sọ fún wa pé tápá bá ní irú sequence báyìí AR AR square AR square three eléyìí tí à ń pè ní kíni o um end term ṣó ti end term of GP leléyìí mo dẹ̀ sọ fún wa pé sọ́ọ̀mù rẹ̀ ìròpọ̀ rẹ̀ tí a pè ní series dé orí Táàmù ‘any’ báyìí a ní òhun ni yó ma fún wa ní kíni o a into one minus r raised n divided by one minus r so tọ́ mọ lo fọ́múlà yìí nígbà tí r rẹ tí ò tó one so bí mo sì tún kọ ẹlẹ́ẹ̀kejì fún wa pé yó ma jẹ́ kíni o r raised minus n minus one divided by minus one nígbà tí r rẹ tó bá ṣe kíni o tó bá ju one lọ so eléyìí òun ni kíni fún sum ǹjẹ́ tí eléyìí bá yé wa bó o la ṣe máa ro àwọn eléyìí papọ̀ tó bá jẹ́ pé nọ́ḿbà wa táàmù wa kò ṣe kíni o kò lópin tó bá jẹ́ pé táàmù wa kò lópin eléyìí náà kò le rárá ṣùgbọ́n tó fi gbọdọ̀ dì mọ́wọ́ òun náà ni pé infinity rẹ òun náà ni kíni o òun nọ́ḿbà tó jẹ́ pé kíni tó pé ó tóbi ju nọ́ḿbà tó tóbi jù lọ So ti yé wa báyẹn so gẹ́gẹ́ bí àpẹẹrẹ tá a bá fẹ́ ṣe eléyìí nísìnyí òhun ni pé x infinity mi so yóò máa wá jẹ́ kí ni o a into one minus r raised power n divided by one minus r So ti yé wa báyẹn so má dẹ̀ gbàgbé ipe tí n bá ń ṣe nǹkan lọ bóyá mo ní one plus three divided by five sọ wọn pé mo lè pín wọn sí méjì tí ó máa jẹ́ one plus five divided by three plus five So ti yé wa báwọn so eléyìí wọ́n á jẹ́ kí ni a minus r raised power n divided by one minus r tó bá sì wù ọ́ o lè pín sí méjì báyìí ó jẹ́ a over one minus r minus má bínú infinity lélẹ́yìí ó jẹ́ r raised to by infinity divided by one minus r so divided by one minus r. Ìjẹ́ tí eléyìí bá yé wa láti ṣe eléyìí síwájú sí i Má gbàgbé pé mo ní infinity ní nọ́mbà tó tóbi ju èyí tó tún tóbi ju èyí tó tóbi jù lọ. Ṣó ti yé wa So a já sí pé ní tí n bá ní r mi gẹ́gẹ́ bí àpẹẹrẹ bó tiẹ̀ jẹ́ one over three tí r mi bá jẹ́ one over three o mọ̀ pé tí n bá ní r raised power one gangan tí í ṣe one over three raised power one yóò máa fún mi ní zero point three three three kiní kan. Ṣó ti yé báyẹn? So r raised power two ńkọ́? that is tó bá ní one over three everything squared tó bá ní one over three everything squared kí ni ó mọ fún ọ ó di pé tí ó fún mi ní kí ni o so yóò mọ fún mi ní eh, zero one one one one one báyẹn lọ àbí tó bá jẹ́ pé raise to power five ń kọ́ wọ́n fẹ́ fa nǹkan yọ ni o yóò fún wa ní zero point zero zero four raise to power ten ń kọ́ yóò máa fún mi ní kíni yóò raise to power 100 yóò máa fún ẹ point lọ́nà o lọ́nà forty ó di i pé nítorí kíní bí báyìí ó rí pé bí nọ́mbà rẹ ṣe ń ṣe kíni bí ṣe ń tóbi sí i gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni kíni o tó ń gẹ̀tì lọ sí zero eléyìí ni ń limit a já sí pé tó o bá wá fi infinity tó sì tóbi ju gbogbo nọ́mbà tó tóbi lọ a já sí pé kí lọ́mọ gẹ́ẹ̀tì o ìtọ́mọ ní ni gẹ́gẹ́ bí zero tó ti yára hàn so ló fi á lo limit pé nígbà tí ẹni rẹ tí bá ti ń lọ tí tí tó ti ń lọ sí infinity tá à ń pè ní tens irú ilé à ń pè ní tens tó ti fẹnu gún infinity tó ti yé a já sí pé r infinity rẹ náà mọ ṣe kí ni o yóò mọ tens to zero tí r infinity bá dẹ̀ jẹ́ tens to zero so má dẹ̀ gbàgbé pé zero divide by anything kí ni yóò mọ fún wa yóò mọ fún ní zero á já pé r raised to power infinity minus one minus r one over one minus r òun náà mọ jẹ́ kí yóò mọ jẹ́ zero so láì fọrọgùn á já pé s infinity rẹ yóò mọ jẹ́ one over one minus r so yóò mọ jẹ́ a over one minus r eléyìí ni fọ́múlà tó fi mọ ṣe kí ni o tó fi mọ ṣe sum to infinity. jẹ́ tí wa jẹ́ fún wa ní àpẹẹrẹ tí ó jẹ́ sí dáadáa àpẹẹrẹ given that the sum to infinity of a GP is 81 if the first term of the series is 9, determine the common ratio. And the third term. Determine the common ratio and the third term. Láti ṣe eléyìí kò le rárá. Ìbéèrè ni pé ká pé wọ́n ní in sum to infinity wa wọn ló jẹ́ kí ni ọjọ́ eighty one tí first term wa tí a mọ̀ sí tóun sì ń ṣe nine wọ́n ní ká wá common ratio wa ká dẹ̀ ṣe kí ni third term t three láti ṣe kò le rárá má gbàgbé pé formula tí mo láfi mọ wá sum to infinity eléyìí tí mo yọ fún wa lẹ́ẹ̀kan òun náà ní kí ni o a over one minus r ajá sí pé ní tó o bá fi tí àwọn pàrámítà yìí jẹ́ eléyìí á máa jẹ́ eighty one is equal to nine divided by one minus r so one minus r ó rí pé arúlà ń ṣe kí ni arúlà ń wá tí wọn fún wa tó bá cross multiply eléyìí á jẹ́ eighty one into one minus r is equal to nine eighty one minus eighty one r is equal to nine tó bá pa àwọn tí wọ́n jọra wọn tó bá pa wọ́n papọ̀ eléyìí á fún mi ní kí ni eighty one minus nine is equal to eighty one r 72 is equal to 81 r which implies 81 is equal to 80 uh, which implies that r is equal to what 72 over 81 nine mọ́ lè lọ́nu méjèèjì nine mélòó ni ó lọ́nu eléyìí eight mélòó nine so eight over nine ǹjẹ́ tí eléyìí bá yé wa eléyìí kò le rárá wọ́n á ní kí ni tí wọ́n ní find lẹ́lẹ́ẹ̀kejì ká find the third term kíni third term náà á jẹ́ má dẹ̀ gbàgbé tí mo ṣàlàyé síwájú pé third term yóò jẹ́ ar ọ̀ ayọ̀ wọn àkóò nù kí o sọ yóò jẹ́ ar squad mo dẹ̀ ti mọ a mi pó jẹ́ nine àbí tí r mi náà bíbá yóò dẹ̀ jẹ́ kíni o eight over nine squad ajá sí pé tó bá ṣe síwájú sí yóò jẹ́ nine times sixty four divided by eighty one nine oge léyìí lẹ́ẹ̀mẹsàn-án so mo ní sixty four over nine lẹ́ẹ̀mélòó nínú sixty four yòókù seven remainder one so over nine so eléyìí ni bó ṣe mọ lo àwọn sum to infinity ní iṣẹ́ kí n tún fún wa ní àpẹẹrẹ mìíràn àpẹẹrẹ eléyìí question jambu ni o ó ní the sum of the first three terms The sum of the first three term of GP is half its sum to infinity. Is half its sum to infinity. Find a positive common ratio. Find the positive common ratio. Láti ṣe eléyìí náà kò le rárá wọ́n ní the sum of the first three terms ìròpọ̀ táàmù mẹ́ta àkọ́kọ́ ti GP kan ń ṣe kí ni o ó ṣe déédéé ìlàjì sum to infinity òun náà ni pé ta bá ní first three terms ọmọ pé òun ni a ar àti kí ni o ar square wọ́n á ní ìròpọ̀ wọn ká rò wọ́n papọ̀ yóò jẹ́ kí ni half ìlàjì kíni o sum to infinity má dẹ̀ gbàgbé kíni formula of sum to infinity a over one minus r tó ti yà báwọn jẹ́ tó bá ṣe síwájú sí ó rí i pé a kọ́mọ̀ tó bá gbé jáde lé ó jẹ́ a eh, one plus r plus r squared is equal to two a over two into one minus r ajá sí pé hegehe ṣerọ ni eléyìí ó máa fún mi ní one plus r plus r squared is equal to one over two into one minus r àbí tó bá ṣe síwájú sí i yóò jẹ́ one plus r plus r squared is equal to one into two minus two r tó bá cross multiply bó ṣe máa ń wí eléyìí ó jẹ́ o two minus two r one plus r plus r squared is equal to one tó bá fi eléyìí multiply wọn yóò jẹ́ two plus two r plus two r squared tó bá tún mú náà ńkọ́ minus two r minus two r squared minus two r raised by three is equal to one ó rí i pé eléyìí gé wọn two r minus two r two r squared minus two r squared òun náà gé ra wọn kí ló kúnlẹ̀ tó ní two minus two r raised by three is equal to one eléyìí tí ń ṣe pé kí ni ó ri pé two náà ṣì common àbí tó o bá tiẹ̀ fẹ́ dára rẹ láàmú o lè sọ pé minus two r cube is equal to one minus two àbí so yóò máa jẹ́ kí minus two r cube is equal to minus one r cube will be minus one over minus two which is equal to half àjá sí pé r mi yóò máa jẹ́ kí cube root of one over two eléyìí ni bó ṣe wá common difference rẹ̀ eléyìí ni bó ṣe wá common difference rẹ̀ ìgbà tó jẹ́ pé nọ́mbà tó jẹ́ pé tó bá multiply pẹ̀lú ara rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta tí ó mọ̀ fún ọ ní half so àjàfi tó bá pé ó fi calculator ṣe ṣùgbọ́n o lè fi answer rẹ̀ lẹ̀ bó ṣe wà báyìí so ìjẹ́ tí eléyìí bá yé wa báyìí ni ó ṣe mọ ṣe kí ni o ló ṣe mọ wá ẹ́ ìròpọ̀ síkwẹ́ǹsì rẹ sí kí ni o sí infinity mo ń gbọ́ yín o láti lọ sínú àwọn ìbéèrè tó ti kọjá kò ṣe àwọn iṣẹ́ náà tó bá dẹ̀ sì níbéèrè kó sínú comment section n ó sì dá lóhùn má gbàgbé láti subscribe sórí ìkànnì mi tó o bá ti ṣe bẹ́ẹ̀ bá mi like ẹ̀ kó dẹ̀ bá ń sọ fáwọn akẹgbẹ́ rẹ káwọn náà ṣe bẹ́ẹ̀ títí tí màá fi pàdé rẹ nínú fídíò tó ń bọ̀